mo kí yín o ẹ̀yin ará mi àjíǹde ara á máa jẹ́ o èmi náà ni olúwa ṣeun olúwàbí ẹ jẹ́ afúnra ẹ̀yin ọmọlúwàbí nílé lóko nítorí àwọn yorùbá máa wí pé pánsá òfúra pánsá já àjà òfúra àjà jì onílé tí ò bá fura olè ní oko ìfúnra lògùn àgbà àwọn elédè gẹ̀ẹ́sì a máa ní watch and pray ẹ jẹ́ àfúrà ayé gbẹ̀gẹ́ ìkírà o ire o àtúnmọ̀ àpàdé lẹ́ẹ̀kan sí i.